náà ní kíláàsì tí a ṣe kọjá níjọ́ ìjọ́nà tí ó kọjá <clears throat> ní ibi tí a ti ń ṣe dárúsù nípa mustala hadith kan lu sura tafsir mustala hadith di Dr. Mahmud Sahan rahimahullah an so pa ma ba ko al muallaq àti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀. a ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá òun náà láti máa kọ̀ntínú. nítorí bàtà àti ń jẹ́ kí ó fẹ̀ díẹ̀ báyìí òun ni pé a fẹ́ kí a sì máa àwọn òṣùlù tíra hadith pé tàbádá kọ pé hadith bá ń bẹnu sọ́yìn muslim káàkàánù sọ́yìn muslim gàlọ́ olùsínádẹ̀ tàbádá kọ wà ní sọ́yìn bukhari káàkàánù sọ́yìn bukhari olùsínádẹ̀ báyẹn náà láti lè máa yóò ti máa rárá dà káàkàn fọ́ mọ́sálà lásán ìtumọ̀ rẹ̀ ní gẹ̀ẹ́nìkan ní kò ní ṣe dáadáa báyìí so tábà gbàgbé kọ́ nǹkan tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ni pé a ní àlàkọ́ tó pọ̀ nù fẹ́ Bukhari ọ̀fẹ́ Muslim ẹyọ kan náà ni example láwá fi tó ń pa hadithi tayammum ya nabi sallallahu alaihi wasallam Abul Juhaym ó pàdé ọlọ́run sálámà sánàbí sálàsálà kò dáhùn sálámà àkúbàlà alàlìjìdáàrí ànábì wá fèsì ògiri kan ọwọ́ fọwọ́ pa òṣèkàyà mú ọwọ́ dáhùn sálámà so àwa aládìí sì nínú sọ́yọ̀ muslim mọ́álá kan pẹ̀lúpẹ́ iná muslim sọ pé wàrọ̀ wà lẹ́yìn ìṣòro sáà adẹ̀ní láàrin iná muslim sílẹ̀ ìṣòro sáà ọ̀nà jẹ́ ìbálàyé tàbí àṣẹ òun ló mú wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kù ní last week so adẹ̀ ní hadith yẹn bí wọn muslim ṣe gbà wá àwọn mistake kan wà nù ìsinádù àtànídẹ̀ àkọ́kọ́ ni kó jẹ́ ó jẹ́ mu'allaq torí pé ìmọ̀ muslim ò dápọ̀ ẹni tí òun gbà wá lọ́dọ̀ rẹ̀ tẹ́nìyẹ gbà wá lọ́dọ̀ lẹ́ẹ̀kù àti hadith Bukhari àti gbèsè àwọn káfí corrected tàbí sọ wípé matinu hadith yẹn náà wá sahih but isnadu rẹ̀ imam muslim ò mú wá pé but isnadu bukhari corrected pé ta bá ń sọ pé à ẹ̀wọ́n ládé kan tó náà jẹ́mù kan sọ yìí muslim bá kó jẹ́mù kan tí ò sọ pé kó wá sahih but àwọn tó ń fẹ́ kan tí ìmọ̀ isnadu rárá làwọn máa wá lóǹkà ìwọ̀n wà láàrin muslim sílẹ̀ ṣùgbọ́n sáà sáà حديث اسناد يلا قال وراء الله بن سعد عن جعفر بن ربيعه عن عن عبد الرحمن بن هرمز اي عبد الرحمن بن هرمز ادق عمير ابو عمير ابو عمير sọ wípé òun àti abdulrahman bin yasar àwọn bọ̀ wá ní ìwá imam muslim wà kọ̀rẹ́kẹ̀ pé abdullahi bin yasar ni the ni akọ̀lẹ́tẹ̀ pé abúlùjù hẹ́yìn pẹ̀lú ìwáyà mọ́ Bukhari then àwa ní ìwáyà mọ́ Bukhari jẹ́ kó yíwa pé ẹni tó wà láàrin Muslim àti lẹ́yìn òun lẹ́ni yìí àbẹ́lù míì tí mọ́ Muslim gbà wá lọ́bẹ̀ alẹ́ntà dákù Yahya bùnú Bukayr Yahya bùnú Bukayr ayé Abdullah bùnú Bukayr àfáà mi sọ so Yahya bùnú Bukayr Misri lẹ́sùn bùnú Fáàdì jẹ́ Misri jáfàtún rọ̀bíyà jẹ́ ìfẹ́ láti bẹ̀yẹn abraham bin hormuz ó jẹ́ al-araj àti abu umair àwọn jẹ́ kiri madani yaani tó lani ìsinadẹ̀ nísùhù mùsùlùmí wà nísùhù madani yìí tọ́ àṣàlàyé lẹ́yìn tó ń ta wá fẹ́ ṣàlàyé àwọn abẹ́rẹ́ ti nínú sọ̀rọ̀ ìkọlẹ̀ náà ó ní àwọn àlàfà tó pọ̀ àwọn kan bẹ tó mú wá bìí sẹ́gàtì jẹ́sìmí àwọn kan bẹ tó mú wá bìí sẹ́gàtì mọ́gá àtàmúrèjì ló bá ṣàlàyé ìpínlẹ̀ náà àhádìsì tí Imam Bukhari bá mú wá bìí sẹ́gàtì jẹ́sìmí a ní sẹ́gàtì jẹ́sìmí ó ní pé dàdísìmọ̀ àlàkọ́tù láńwé o wípé bí kí wọ́n sọ pé kọ́ọ̀là zákàrọ̀ hmm, rọwà hmm, èyí tó gbà wá tó pé bìsígá ti albina lè fàáyì hmm, òun ni sígá tó jẹ́ sígá tó tàmúrídì ni kíìlà róòwìyà dókìrọ̀ ìfẹ̀rọ̀ tọ̀ ṣé tá a bá ti rí hadith yìí tó jẹ́ irú ṣégbàtò jazm tí ìsìnàjù rẹ̀ náà sì jẹ́ mọ̀tàfẹ́ ibi tí wọ́n kọ́ sí mọ́ mú wa sọ pé níbi ìbẹ̀rẹ̀ tarjuma ni ó ti mú wa tọ̀ tá a bá rí bẹ́ẹ̀ ṣé a sọ wípé a ah, sahih náà ni mutlaqan sọ pé sahih ìbá ló bá jẹ́ mutlaqan ṣé orí ṣáàtù mọ́ Bukhari ni ó wà ní àdúgbò sílẹ̀ ṣáàtù àdúgbò láṣẹ torí àmọ́ rí gbà mí Imam Bukhari ó mú hadisi wa mu'allaqan ẹ́ níbi bẹ̀rẹ̀ bábú bọ̀ yóò padà tó wá mú wá nínú mọ́tún gangan fúnra rẹ̀ mọ̀súlà tó hmm? nírú bẹ̀yẹn nírú ilé ẹ̀sì ní ó lè sọ ìdíjásù ìdíjásù nígbà mí ìgbàmí nǹkan ó lè sọ àdísì tó fi ń ṣe léyìn then tó bá bí jẹ́ ìjází bóò láti gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀ tó bá bí fi lọ́rọ̀ tàbí bóò láti gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ then ànúwà wo ni wo ni táìsì wo ni irú àwọn àhádìsì yóò jẹ ṣẹgbọ́n mi yí ẹ jẹ́ ká kọ́ ka n tẹ́ ọ̀tọ́ ilé yìí wo iná káwá ó kún mọ̀ àlàkọ́ ti sọ ìṣe ìdájọ́ àwọn àlàkọ́ ti sọ ìfọ̀kọ́ láti mú hadal hukmu ìdájọ́ ta fẹ́ sọ ìwọ̀ wà annal mu'allaq àmọ́ èyí ma aláàtàbá bá ní bukọ́lá àti muslim kan pé adal hukumu ìdájọ́ ta sọ wípé annal mu'allaq mardudu yóò ó wà lè hadith mu'allaq mutlaqan ó wà fadith mu'allaq generally lakin in wujida al mu'allaq ta bá bá ti sọ bá jẹ́ mu'allaq fi kitabin ultuzima sọ̀rọ̀ Bukhari sọ̀rọ̀ Muslim sọ̀rọ̀ Ibn sọ̀rọ̀ náà Khuzaima hmm? rú àwọn yẹn awárí mọ̀ alákùnmẹ́ ṣé a sọ wípé a ṣe sọ pé nùtílà sọ̀hẹ́ ìnà ló bí sí sọ̀hẹ́ ló jẹ́ àbá sọ pé nígbà tí ìsinádù rẹ̀ tí ó ti mú jáde a fẹ́fẹ́ sọ̀hẹ́ alìsàlàyé pé táà bá ti ń sọ àdíṣì Bukhari àti Muslim pé sọ̀hẹ́ ni ọ̀rọ̀ sí hà yẹn ibi tó bá lọ ní al-ahadithu àwọn àhádìs tó ṣe wípé ó jẹ́ mọ́sánádà bọ́dẹ̀ sàlàyé láti tó fi jẹ́ mọ́sánádà fún wa tàbà gbàgbé mo ní mọ́jẹ̀mú kan lọ pẹ̀lú sanad mọ́sàkùn kan lọ pẹ̀lú mọ́sù sáàrántí pé tàbá pàdé sí pé àdífi ara àdífi mọ́sánádà mi ò sọ bá dìfi jẹ́ mọ́sánádà bí eh, imam ahmad pé àdífi mọ́sánádà ni pé ìjọ́ fi jẹ́ mọ́sánádà yóò jẹ́ mọ́jẹ̀mú méjì mọ́jẹ̀mú kan lọ pẹ̀lú sanad mọ́jẹ̀mú kan lọ pẹ̀lú mọ́tún sáàmẹ́tì pé kátólì pàdé sí pé àdísùn mọ́sùnàdù a ní mọ́jẹ̀mú méjì ní ó pé ọ̀kan lọ pẹ̀lú isnad ọ̀kan lọ pẹ̀lú mọ́tún èyí tó lọ pẹ̀lú isnad ìtìsọ́lù sanad ìtìsọ́lù sanad náà that is ẹni àdìsápè ní mọ́sùnàdù ìsìnàdì ẹgbọ̀dọ̀ ní ìsìnàdì tó bá jẹ́ mọ̀ nǹkan tẹ àlẹ́kùn mọ́sán àbí tọ́yà ìwọ ló ń jẹ pẹ̀lú mọ́tún náà ẹjẹ́ ìwọ ló ń jẹ pẹ̀lú mọ́tún pé ó gbọ́dọ̀ jẹ́ mọ̀fún mọ̀fún island nabish mọ̀fún island nabish mo wá give example tẹ́ bá gbàgbé mo ní àdéhìí lè jẹ́ mọ̀fún kọ́mọ jẹ mọ̀fún ó lè jẹ́ àmọ́ kò lè jẹ́ musnad kó máa jẹ mọ̀rùfó pínísì kí ló fà tí ìdí ní pé àdísì mursal ní musnad làdísì mursal kí ló sì gbé musnad gbogbo ní ìkẹtọ ṣáàtù sánàdù yẹn ni òsínbẹ́ adam ìkẹtọ́lù sánàdù àbí bọ̀ kí ló dé tí ìfi ní pé àdísì tó jẹ́ mọ́ òkú ní musnad olùpẹ̀ àṣírọ́fù ẹ̀ lọ́dọ̀ ànábì so ẹni àdìsẹ́ pé ní musnad ó gbọ́dọ̀ jẹ́ marfu'an ila nàbí ó sì gbọ́dọ̀ jẹ́ mọ̀tásílẹ̀ sani so now sọ́yìn Bukhari àfẹ́ fúnṣin tẹ́rí ó kọ rẹ̀ gẹ́gẹ́ ni ó kọ sọ́yìn Bukhari ni alhadisu ó kọ sọ́yìn الصحيح المسند المختصر الحديث الصحيح المسند المختصر so tó bá tí wọ́n bùkọ́ lọ́wọ́ pé ó kọjá àwọn gẹ́gẹ́ pé almusnad ó mì pé ọ̀rọ̀ pé àdísì jẹ́ sọ hìm bẹ́ẹ̀ májẹ̀mú rẹ̀ dáà ń sọ àbí tí ń sọ alahadisu musnada nínú Bukhari nìkan ní kí ní ẹ̀bá lọ ìmọ̀gbẹ́ ń gbọ́ mi Imam Muslim náà ó kọ tíra rẹ̀ gẹ́gẹ́ náà ni alhadithu sahih almusnad so ó mi pé tàbá sọ pé bóyá á àdísì yóò bùkọ́ ìsọ pé sahih ní gbogbo ẹ̀ ìdí wípé àwọn àhádìsù musnada ní wíńbẹ̀ so now tàbá wá rí àdísì kan tí wọ́n bùkọ́ ìsọ pé wà qala Abu Musa al-Ash'ari òun jẹ́ mu'allaq bó jẹ́ mu'allaq kò lè jẹ́ musnad why torí pé ìtìsọ́lù sanad sílẹ̀ ẹ́ tàbá ti tún rádìsì mí náà nǹkan ọjọ́ pé ìtìtọ́lù sánàdì ní àmọ́ tó jẹ́ mọ̀ òkú òun òun jẹ́ mọ́sánàdì so now ìdájọ́ pádìsì kan wá sọ ahí níta àti lè máa mọ́ mú kò kọ́ rí àbí mọ́sánàdì pé kárádìsì kan tó jẹ́ mọ́sánàdì kátó wọn pé ìsinàdì náà tún wá sọ sọ ahí ni àbárí pé báyìí láwọn àmì ẹ̀hẹ́ la ìyẹn lẹ́nu mọ́ sọ bọ́ aládìsì kan tó wà ní sọ so báyà ó jẹ́ kìí then sánàdì náà wà mùsásẹ́sì káwọn sọ pé ah, eléyìí nǹkan òun náà bó ló sá fádìí ti gbàgbọ́ náà sọ ìbọ̀rí wọ́n mú af ah, ó kàn ni orí pé tó kó fẹ́ fi tàbú ìmù ní òfìfà wọn yẹn sílẹ̀ wá rí dẹ́ ok láti àwọn sọ pé àwọn ọmọ alákọ̀ tàbá bá mi bùkọ́ rí sẹ́rù dájọ́ tá fáwọn musnadat náà láfa wọn náà ṣé ó yẹ tó láfi wá pín sí méjì pé àwọn ọmọ alákọ̀ àwọn mọ̀lákọ́tù wà bí sígbàtù ìjẹ́sì ẹ́n bí sígbàtù ìjẹ́sì mọ̀lákọ́tù wà bí sígbàtù tabrij tọ́ èyí tó bá wà bí sígbàtù ìjẹ́sì èyí tó bá bí sígbàtù ìjẹ́sì kí ni ká pè a ní tó bá wà bí sígbàtù ìjẹ́sì làbúdà ó mì kó wá sọ̀hé ìdọ́dọ̀ ẹni tó kọ̀ tí ó bá wá sọ̀hé ìdọ́dọ̀ ẹ̀ kò yẹ kó lo sígátù ìjásù ẹgbọ́n mi yé pé lọ́dọ̀ ẹni tí ó mú wá bí Bukhari ló mú wá bẹ́ẹ̀ ni bí Muslim ló mú wá bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́n in tó fi mú tó fi lè lo irú ilé yẹn ó wá sọ̀hí dọ́dọ̀ ẹni tí ó bá fi tìsí tó bá sọ ní sí pé kọ́lá àbù Musa ó rí pé pàtì ìsinádù tí ó ṣó tó dọ́dọ̀ Musa ó ti fẹ́rifáì ó wá sọ̀hí dọ́dọ̀ àbù Musa ló ti ṣe jazmu dọ́dọ̀ àbù Musa tẹ́gbọ́mìyé tó bá ní kọ́lá tọ̀wùs ẹ́n àwọn ibi tó yọ kóhùn <coughs> ní tó fi mú tó sọ pé kọ́lá tọ̀wùs ó mì pé tó fi ṣe jáàzì lọ́dọ̀ tọ̀wùs ó wá sọ̀hí lọ́dọ̀ tọ̀wùs lọ́dọ̀ rẹ̀ nu ó lè mọ́wà lọ́dọ̀ ẹlòmí o tẹ́gbọ́mìyé ó lè mọ́wà lọ́dọ̀ ẹlòmí o torí pé innahu la yastajiza itlaqahu illa wa qad saha an ó gbọ́dọ̀ kò ní mú lẹ́tọ̀ọ́ kó sọ pé kó sì lápẹ̀ pé lágbájá sọ báyìí tí ó sì wà sọ hìn lọ́dẹ̀ dájú tó bá lò sí dátò jọrọ tó bá lò a ò lè sọrú rẹ̀ bá ṣe sọ fún sí dátò jọrọ bóyá sọ pé kí ìlà ọ̀sọ̀ pé gòkè ọ̀rọ̀ ọ̀rọ̀ pé yóò sọ̀rọ̀ bọ́ kò mí náà pé bóyá kó wà sọ̀hìn ó lè rí ìgbó wá sọ̀hí bọ̀ tó pé rízì kan bẹ tó fi lọ sí lọ́rọ̀ sọ̀rọ̀ kásàlà ìgbẹ́ sọ akọ́ fẹ́ sọ ti tó dọ́nà ìjà hmm? sọ nísìn báyìí a ti sọ pé àlàáfún ìgbé bá lọ́jọ́ ìjẹ́bù ó wá sọ̀hí lọ́dọ̀ ẹni bọ̀ irú lẹ́bù mutnada tó wà mẹ́ni sáàsùpá ah, ó wà lórí ṣáàtẹ̀ irú àwọn ìjáde ìkọrí náà ni hadith yẹn náà ni kọ́dà tí ò bá mú ìsinadọ̀ jáde àbá sọ pé ó wà sọ hey lọ́dọ̀ rẹ̀ but kò fẹ́ kí ẹ pódì òun to account on the basis of it pé tí ìbá ti sọ pàdé sọ ìbùkọ́rí rìjálù bùkọ́rí àwọn ilé ìfowópamọ́ sọ́dà yìí ilé náà wà sọ hey òfin náà fẹ́ kìí ṣe dédé lẹ́bù kàfà náà rè irú àwọn tó tó mílí máa mú jáde èmi náà nígbà tó wá sọ hey ni mo tó lè bí gbé kíra mi kalẹ̀ so ìyẹn náà ní ẹni àdìsọ́ jẹ́mọ̀ aláko ó ní lẹ́bù ó ọlọ́bùkọ́rí ó lè jẹ́ hasan ẹ́ kọ́dọ̀ ó lè jẹ́ da'if ẹ̀ tó gbé nǹkan tó wà ń bẹ̀ bọ̀ tó ní rí ní tòun wọn ṣẹgbọ́n mi sọ example afẹ́ give you by ẹ bá ti àti ìjọ pé ìsìn ìgbà tó fi wọn pẹ̀lú kọ́ọ̀là àtùpá wọ́n pè pé ó jẹ́ sọ̀hí lọ́dọ̀ ẹni tí ó fi tì sí àbí ṣùgbọ́n sí lẹ́bù kan ni lẹ́bù kan kan bá ti wo ẹ wá wo pé pàtì bí rìjáàlì tó fi hàn yín tàbí pàtì kan bẹ̀rẹ̀ sáwọn mo ìsàlàyé ibi nísìn tó bá sọ pé kọ́ọ́lá Abu Musa ó jẹ gbogbo ìsìnàdì tó dà Abu Musa lọ́yọ fóònù nígbà tó ti mú pàtì Abu Musa tó ní Abu Musa wọ́n pẹ́ nàbí sallallahu alaihi wasallam àtàkùn àwọn sọ̀hábà kulluhum odú ó mi pẹ́ àdíjẹ̀ wá sọ̀hí lọ́dọ̀ ànàbí but ó lè má sí lórí ṣàrùkùtì ẹ̀gbọ́n mi ṣáàtù fún mi ní pé ó wá sọ yìí bọ̀ kéèyàn pé ṣe èyí wádìí tó wá sọ yìí ní ninety five percent ó wá rádìí tó wá sọ yìí níbi eighty percent àbí seventy percent ẹ sọ yìí ni but èmi ò lórú àwọn rìjálù yìí nínú àhádìsùn mọ́túnádà àti mi àmọ́ mo ní ìdí láti fi hàn pé sọ yìí ni tó pé mo fẹ́ lò láti fi ṣàlàyé ọ̀rọ̀ kan fíkè àdìsùn fẹ́ mú wá ṣe ẹ̀ ọ̀nà sáà so ó mọ̀ pé sọ yìí ni ṣùgbọ́n kò fẹ́ kó lò pé ah, ara àwọn tí bùkọ́rí máa ń gbára lé nìgbẹ́ hàn hmm, èmi gbára lérú àwọn lẹ́bù yìí nínú sọ́ìlù Bukhari mi ṣùgbọ́n wà sahih mo lè lò ó ní adábùn mufrad mo lè lò ó mi jésù kìrádù khalfal imam mo lè lò ó níbi àwọn tíra mi yókù bọ̀ níbi sahih ilé kìí rú so náà tó bá sọ pé kọ́là yẹn ẹ wo pé pàtì ibi tí ó ti mú wa àwọn ìrìjáàtò fi hàn ẹ wà ẹwọ̀pá ó bá lórí ṣọ́ọ̀tẹ̀ kí ló wá ní ìjọ kọ́lá aṣọ̀yìn níta ìgbà mí mẹ́rin pé kò ní tó ṣáàtẹ̀ èyí tí ò tó ṣáàtù rẹ̀ tẹ́ bá wo ìsinádẹ̀ mí mẹ́rin pé hasan ni ẹ́ tó ṣe fi sẹ́ẹ̀lì hmm? a good example

ahaqqu an yustahya akan lidah an yustahya minhu fakri yustahya yustahya ha eh an yustahya minhu ya minhu tàbá ti rí ẹyẹ pè mọ́. Tàdírí. Ah, okay. Sátíré. sáàtírí ok báwa tíìrí ẹkàn jẹ́ kí n ẹtírí tẹ́bá wò ẹwà àdísì yẹn ẹwò ẹmọ̀ wò ẹwà àdísì yẹn tẹ́bá kọ́ wò the first one báàbù manikasala olóyánà wáhdà òfin halwa Ah. Ah. ṣe ẹ̀ rí ni báàbù mọ̀rẹ̀ kẹsàlá oríyàní filkalwa àbí báàbù yẹn ti bukọ̀ jùmọ́nù ẹ̀fẹ́ ìsẹ̀ 241 àbí ẹwọ kìtàbùl gọ́sù báàbù mọ̀rẹ̀ kẹsàlá oríyàní mọ́mù kọ́ bẹ̀rẹ̀ báyìí pé kò tí máa dìsìn wá gẹ́gẹ́ o àwọn àfáàtì kọ́kọ́ mọ́ mọ́kọ́kọ́ máa dìsà bismillah rahman rahim bábún mọ̀lẹ̀tásàlà ọ̀rọ̀ yá náà wáhdà ó fi kálù wà mọ̀ tàṣátàrà fàtàṣátàrà abdul ṣe àtìrí yẹn sátìrí wà kọ́ọ̀lá báhzun an abihi an jaddi Allahu haqqu an yustahya minhu nana ẹ̀dìrí nínú sọ sọ inú wẹ́sọ ní pẹ́lú Imam Bukhari níbi Kitabul Ghusl báàbù maniktasala oriana ẹgbẹ̀gbọ́ báàbù ẹni tí ó wẹ̀ ní ohùn ó fẹ́ sọ dájọ́ ẹ̀ but àdíìsì ń bẹ tó wá direct láti fi ṣe dájọ́ ẹ̀ àdíìsì tó ń mú wá ń bẹ Imam Bukhari ó mọ́ mú olùmọ́dìsà yóò àbíkọ́ má dìsí ànábì Musa lẹ́yìn báàbù di main hadith tó jẹ musnad ṣẹ́ ń gbọ́mí ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ hadith musnad yẹn ọkọ̀ sọ pé tọ̀ nítòun kí ni ìdájọ́ ẹni tó bá wẹ̀ ní òhò lóhun nìkan tó dáwà pé èèyàn lè ṣe hmm? bẹ́ẹ̀ lórí hadith wọn padà mú wá tó jẹ musnad yìí àmọ́ àmọ́ ń tàṣàtàrọ́ ẹni tó òun bá fẹ̀kan wa tó ń pé kọ́nà wíwà òhù náà nǹkan kó ìtún kọ́fà ọ̀rọ̀ rẹ̀ tó bá fẹ́ wẹ̀ ẹ́n fatafatur abdul kó kọ́fà ló lọ́lá tọ́ kọ́fà ló lọ́lá yìí kí ló fẹ́ ṣe àdéhùn tó jẹ́ musnadu ohun ìdóhun sọ̀pọ̀tì pé èèyàn lè wẹ̀ ní òrìàná yóò lo àdéhùn anábì musa tí ń wẹ̀ láàrin àwọn ìsirahẹ́lì tó tọ́ hmm? àmọ́ pé wà mọ́ tàṣátàrà pàtàṣátùrù abdul ìyẹn in tó fẹ́ fi ṣẹ̀rí rẹ̀ ní àdísọ́sọ́wàkọ́lá bahzun an abihi an jaddihi an nabi sallallahu alaihi wasallam allahu ahaku an yustahya min uminanna tọ́ wàkọ́lá bahzun tí ma ń kọ́ ní bahzun hakim ẹgbọ̀sẹ̀ bá rántí nígbà tá ibola dákọ̀ báhàzì àdéṣe hasan ẹ bá padà sí àdéṣe hasan ẹ hmm? bá padà sí alhadisu alhassan náà tẹ bá rántí nígbà tá ń sọ ìmáàmù Zahabi níbi tíra tẹ̀lé ìpé táìsì ní ìgbà tí àfáàyìn sọ̀rọ̀ maratibul hasan imamu zahabi ó ní wa qad ja'ala az-zahabiyyu martabatayn imamu zahabi méèkì àdís hasan sí lẹ́bù méjì faqala fa'ala maratibihi bahth ibn hakim an abihi an jaddihi fa'ala maratibihi bahth ibn hakim an abihi an jaddihi eh? so irú àdíìsì báṣgún àkíwá náà bí àjáde yìí nìsìn bẹ́ẹ̀ bá rírù ìsinádùn yẹn ìsinádùn hassan àmọ́ Bukhari ò fẹ́ lò sínú àhádìsùn musnada ibi sọ̀híìlì òun tó gúnjò sọ̀híìlì tó ga òun sọ pé bóyá àdíìsì yóò wà kò sí bí sẹ̀rí àdíìsì báṣgún àkíwá bá wà bẹ́ òun sọ pé kò sí bí sẹ̀rí àmọ́ òun nínú tó fẹ́ dẹ́sà ìpínlẹ̀ òun ló wá dàrẹ́kì fún nǹkan tó ń fẹ́ lò fún ìmọ̀ bẹ́yẹ̀ gbọ́ mi so ọ̀nà tí ó wà gbé ìgbà ní wípé yóò fi fún ọ ní impression pé máa ṣe tí àdíṣe ò ní jẹ musnad ní ò ní fi ẹni tí è ní gbọ́ lọ́dọ̀ rẹ̀ sí máa bẹ̀rẹ̀ látọ̀rọ̀ bahaz mọ́mù kọ́ lè bá bahaz ẹgbẹ́ àwọn àfáàfáà ẹ̀ ilẹ̀ tó bá báàzì lẹ́sẹ̀ ni irú ìmọ́ mamadu nàgbẹ̀ hmm? so bọ́ bá pé kọ́lá báàzì sàgbẹ́tùmẹ̀ ni pé ó ti mọ̀ pé mọ̀ alákùn tó bá jẹ́ pé mọ̀ alákùn kọ̀ kéèsè mùsùlùmí so lè mú mi pé a ṣe mọ́ Bukhari náà fi báàzì ṣe fi jáde ni tó wà lára àwọn ìjọ́lù Bukhari àmádìbẹ̀ wá sọ̀dọ̀ so bó ṣe kọ́lá báàzì irú àdìs tó mú wáyìí sáàdì ní lọ́dọ̀ rẹ̀ kìí ṣe lẹ́bù sọ̀hí tó ga àmọ́ àdísì tó ṣe fi ṣẹ̀rí ni tọ̀bẹ́ ìṣẹ́wárí tó ṣe mú wáyìí ẹ̀yẹ wá bó ṣe mú wáyìí onígbà aláwọ̀ hapọ̀ yìí sáyà mìíràn ẹwà lọ wo Abu Daud Abu Daud wà the same hadith yìí wá hadith uh, um, 4017 hmm? 4017 eh mara abu dawud kitabul hammam babu majaa jaa eh kitabul hammam babu majaa jaa fi ta'arri babu nto wa npa pe teyan le fi oho le eh so ẹ wá rí imam abu dawud ni hadathana abdullah ibn maslama abdullah ibn maslama la nko ni al-qanabi abdullah ibn maslama oni al-qanabi ọmọ kéwì imam malik ni but níbi hadith yìí èyí sọ́dọ̀ imam malik ní ti ń gba hadith ó ní hadathana àbí ọ̀dọ̀ àbáyé ti ń gba eléyìí wá wa hadathana ibn bashar ibn Bashar ni Muhammad ibn Bashar a ń pè ní kíni ọdọ́kọ̀ Muhammad ibn Bashar fún yóò Muhammad ibn Bashar la ń pè ní Bundar Bundar afá gbogbo wọn ni afá Bukhari ni afá Muslim ni afá Abu Muhammad ibn Bashar ó ní Bundar then حدثنا يحيى نحوه يحيى بن سعيد القطان Eh? abáhazibun hakimi eh? lọ́dọ̀ abáhazibun hakim so now several ways náà dù yìí in tó bá fi mú tó pé yáhíyá bùn sa'id al-qattan ní gba àdíjọ́ lọ́dọ̀ abáhazibun hakim imam bukhari ò gba yáhíyá dèpòdépò tó yóò gba abáhazibun lẹ́bùn ta làwọn òní yáhíyá jẹ́ àfáà ta wọ́n jáfà fún yáhíyá bùn sa'id al-qattan fún àwọn imam ahmadu abad ẹ̀hẹ́n ya ibn sa'd al-qattan àti abdullahi ibn mahdi tẹbánátí àwọn méjèèjì ni wọ́n jáfà fún imam ahmadu abad so tí báàsù fún hakim bá wá ń jáfà fún ya ibn sa'd al-qattan imam bukhari wá ní kọ́lá báàsù ó kéré jù ó kéré imam bukhari ti fún oko ó fò Muhammadu Bashar àbúfò Imam Muhammadu ó kéré ju èèyàn méjì ló wà láàrin òun àti Bahati hmm? ìsinádù Abu Dawud ti gbé jáde náà pẹ̀lú nǹkan tá a mọ̀ ń pa Bahati àdéjì bá sì ṣe dọ̀ẹ́ ẹ́ fíkọ̀ gan ni lọ́dọ̀ àwọn mi but lẹ́bùrì ò lè kéré sí Hasan pẹ̀lú ìsinádù tí Imam Abu ti mú jáde abdullahi Maslama fíkọ̀ ni Eh? ibn bashar fiqani ya ibn sa'id al-qattan fiqani to ba'd ibn hakim an abi an jaddihi eh? hakim ibn muawiya eh? ba'd ibn hakim an abihi baba ba'd ni hakim baba hakim ni muawiya so ba'd ibn hakim ibn muawiya ibn haida al-qushairi ha ṣé ń gbọ́ mi mm-hmm. so isnad yẹn ìsìnà tó wà òkè ní torí pé irú bàbá bàbá bá sójá hakim oúnjẹ tàbí bàbá bàbá rẹ̀ tó jẹ́ Muawiya gbọ́nù haida oúnjẹ tàbí sọ gbogbo wọn ìkọ́sù ni wọn so now àdíjì ìbá ìtàbárì lọ́dọ̀ Abu Daud ó kéré jù Hassan lápẹ̀ buhari torí ẹ̀ sọ pé call up out olùsígàtù jẹ́bù sọ wípé arọ́gbẹ́lẹ́ bá sọ sígàtù jẹ́bù pé ó wá sọ̀hí lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ̀hí yẹn wá ní marotic so ká ní hadith yóò jẹ́ hasanun salihun lil hafijaj ó sì fi sẹ̀rí àmọ́ buhari ò gbára lé bahari kò sára àwọn ìjálẹ̀ ẹ́ tó bá fi lè mú àdíjẹ̀ wá yóò fẹ́ lómi ẹ bá wo àmọ́ ó ní ìdí hadithi yìí láti fi sọ̀pọ́ọ̀tì kílèmù pé wàtàsátúrù afdal báàbù pé jàwázùlẹ̀ ní àgbófin òrìyàná yóò mú àdísù muslim fún yìí tó gbé yìí wà ó gbà àkúwà jàdísù báàbù lọ àmọ́ ò èyàn lè ní tàsátúrù wàtàsátúrù afdal pẹ̀lú àdísù báàbù tẹjá káàkiri àdísù báàbù ibi uh, Abu Dawud baz bin hakim an abihi an jaddihi ó sì jáde ní muawiya bin haida muawiya bin haida níbi annabi sallallahu ó sì ya rasulallah ìwọ jíṣẹ́ ọlọ́run awratuna ma na'ti minha wa ma naba owó wa èwo la lè sílẹ̀ ńbẹ̀ èwo la lè sílẹ̀ eh bó la sílẹ̀ ṣe eh awratuna ma na'ti minha wa ma naba èwo la mu la la jira ṣe ńbẹ̀ that is èwo la lè sílẹ̀ èwo la lè ibo la ti lè ókùn rẹ̀ èwo la ti lè sí èwo ló jẹ́ kíláàsì lórí wa èwo ni jẹ́ kíláàsì lórí wa ànábì ni ihfaz awrata illa bi zawjatik aw ma malakat yamin sọ abẹ́ rẹ̀ àfi fún ìyàwó rẹ̀ àfi mú ikú ìyẹ̀mí tó jẹ́ ẹrú tẹ̀yàn lè bá lókun hadithi yìí yóò mẹ́ni pé ń jẹ́ àlékún àlàyé fún àyà walladhina hum ní fòróyè hàfìlú ilá àlá àzúwájì ní àwọn mọ́lákàtà ìmọ̀. fa iná hùn rẹ̀rù màlùmí bá bá fi áwọ̀rọ̀ wọn hàn fún àwọn ìyàwó wọn àtàwọn olùtẹ̀mí ni wọn ọlọ́run ní gẹ́rù màlùmí kò sí èbú lórí wọn sọ tó bá ti sí èbú lórí wọn sọ kò lẹ́jẹ́ wá ní kí wọ́n sọ pé á ah, tú láti ní kó tún sọ ó ṣe ṣe ẹbí àti ẹni tó jẹ́ ìyàwó àbí nílùú yẹ̀mí lẹ́yìn ìgbà tí máa wíyà fún àwọn ẹ̀dà tánàbí ìdálóhùn tán kọ́ọ̀lá kútù yá Rasulullah idha kana al-qawmu ba'duhum fi ba'd ẹ̀yẹ́ bá jọ wà papọ̀ ńkọ́ pé èmi wà bí àwọn ọkùnrin mìíràn wà bí kó ṣe gbogbo effort kẹ́rìn kankan mọ́ lè ó hùrẹ̀ hmm? bó bá lágbára ìtumọ̀ pé gbogbo effort ní kó make tó bá lè ṣe gbogbo effort pé kẹ́rìn kankan má rí má rí kẹ́rìn kankan rí hmm? ó di lẹ́fẹ̀ẹ́lẹ́ kejì kúrútù yá Rasulullah ìwòjíṣẹ́ ọlọ́ ìdàkánà àádùnà kọlìyà lẹ́yìn bá dáwà nǹkan tó sẹ́nì kankan bẹ́ẹ̀ kọ́ọ̀lá Allahu ahaku an yusahya minhu minan nar. Kọ́lá kò dáwà náà, ọlọ́run ọba ló tọ́ sí ẹni téèyàn máa ń tijú jùlọ, ikùn ju èèyàn lọ. Tọ̀, náà àwọn sẹ́mọ̀ pé téèyàn bá ń wẹ̀, èèyàn dáwà ní. Pé ṣẹ́rọ eléyìn náà, kéèyàn kan wá wà ní óhó, ṣé túláàsì ní àná àti ìtúláàsì. Pẹ̀lú àdínsì Musa hmm? àtàdìsì àyíó àtàdìsì ànábì náà sàlá pẹ̀lú wẹ̀ tí wọ́n pẹ̀lú àìṣà a má tó gbá ànábì sọ̀sán pé aláwọ̀ àhákọ̀ àyífáháyá nínú òmìnà náà ń gbá lóṣọ pé wàtàsá túrú àbọ̀ tó mì pé téèyàn bá dáwà nulé tí ò sí sáwà kankan kò tún wà òkè náà kéèyàn kan wà ní òhù ẹgbọ́n bá wọn sọ́sọ́ wọn láwọn obìnrin kan máa ń ṣe wọ́n tàbí wà ní ìfẹ́ wọn láwọn láwọn láwọn láyàrá wọn yóò kàn máa rìn lọ ní òhù agbọ́tẹ̀ ìbá fẹ́ wẹ̀ bọ̀tẹ́ yóò wẹ̀ kí n kà pé ọgbọ́ ah, ọkàn fẹ́ sára rẹ̀ ní kẹma lọ gbọ́ sẹ́ẹ̀dì kankan tí ń rí mi ah, Allahu ahaqqu an yustahiya minhu àdíjì hasan ní òkèrè nínú àbìdáwò ọgbà tí mọ̀ mùkọ́ fẹ́ mú wá hakim an abi ajadi ẹni tó bìsí gátìlì jazmi àmọ́ tá a bá la bá fẹ́ wò ó ní dídá hasan látòrú hadith ni ẹ́ so nígbàtí èsì musnad a ní gbèrú dájọ́ tàà ń gbé fún àwọn yòókù pé náà ah, ó ṣe ìsúnmọ̀ ìwáṣẹ́ Bukhari wá ṣe ìtìjáàjì pẹ̀lú bá àjọ àti àni wọn ò ṣe ìtìjáàjì pẹ̀lú ẹ̀ lóhun nìkan bá istashhada bi istanasa bi láti sílẹ̀ supporting evidence àmọ́ kò lò níbi mọ́tún tó jẹ́ musnad tó kò ní sí lára àwọn ìjálẹ̀ agbọ́npáyìn so àwọn tí ń sàlàyé pé látàwọn ìdíkò kọ́ ní wọ́n bẹ́ pé ní sí second jẹ́sùn lórí wọn by that time we smell the moral tìbù ní kìí sí lẹ́fù kan náà ìmí ń bẹ sọ pé ìdẹ́bàdà conclude tẹ́bà wò sẹ́ńpá ah, hasan ìmí bẹ̀rẹ̀ pé ní yóò wà lórí ṣáàtẹ̀ gan tó ní rí ní tòṣìmọ̀ àpàdà sàlàyé pé èyí tó bá lórí ṣáàtẹ̀ kí ló ní tó tó wá sọ pé kọ́ọ̀là aṣọ yẹn ìyẹn lásọ lásọ bọ̀ká kọ́ sọ mí sáà rò pé tọ̀ nígbà tí òfin ní ìsinádù tó ká máa sọ pé mọ̀rọ́tì mọ̀rọ́tì tó lè jẹ́ ní pé kó jẹ́ kiri kó jẹ́ bí hasan a good ni àdíṣe bá ń fún hakim and abiyi and jadi tó rà àdíṣe ní sinko àwọn asábù súnà nù wá táwọn náà ti fi ń ṣe àmọ́lọ́dọ̀ bukhari kọ́ mọ̀ọ́lá ẹ bá ti múrò àdíṣe wá kọ́ ẹ ní àkọ́rọ́jọ olùbukhari yóò tààlékọ́n àbí mọ̀ọ́lákọ́n wọ́n àkọ́rọ́jọ bu asábù yóò rán kí yàn sọ pé àdízi wà ní Bukhari kòkòrò mọ́lákan àdízi kí sọ pé àkọ́jọ́ olùbùkọ́rí àkọ́jọ́ olùbùkọ́rí yóò mọ̀lá àkọ́jọ́ olùbùkọ́rí yóò tààlẹ̀ àbíwọ̀n fúnṣọ àkọ́jọ́ Abu Daud àbàlọ́n yókù bí isnad Hasan bí isnad Hasan hakim èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ aljazmi ìmí ìbẹ́ẹ̀bẹ́ tó ṣe pé kọ́dá òun òun tún jẹ́ sọ̀hí lọ́dọ̀ ẹgbùmí tó yàtọ̀ sí bukari tàbí ìsìn hassan lágbélérè ìmí ìbẹ́ẹ̀bẹ́ pé yóò jẹ́ sọ̀hí lọ́dọ̀ ẹgbùmí kí ìṣe bukari ẹ jẹ́ ká tẹ ẹtẹ ìyẹ̀kúrò lọ́ha ẹkàtẹ́ ala kulli ahyani ala kulli ahyani ala kulli ahyani ayo katika kulli ahyani ahyanihi ahyana ahyanihi ala kulli ahyanihi ala kulli ahyanihi ala kulli ahyanihi Ah, no no báyìí ní ẹ̀sẹ̀ ẹrù báàbù alì yàtàtàbà olùmọ̀ abdínú fáàrù ahùn náà ahùn èyí tó tẹ̀lé ìdẹ́ọkọ́rẹ̀ ìyẹn mẹ́mẹ́ ṣe ọ̀nì ok ẹjá ọkọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà but káwà mẹ́lẹ̀ kejì tẹ́bá obi tí wọ́n mọ̀kọ́ Eh? almanafik bẹ́ẹ̀ hmm? tí bá ń ṣe haidọ̀ ta ní kò sí ní ṣe tọwáfù kò sọ pé kò ní sọ gbogbo àwọn kan tó mí tọwáfù tí ó ṣe ń gbà yẹn yóò padà ṣe gẹ́gbẹ́ sí pé náà kọ àwẹ̀ náà yóò gbà padà bọ̀tí ọ̀nà nìkan ni kò ní gbà padà walimu Muhammad wa qala Ibrahim seru bi babuli yani Ibrahim bin Yazid an-Nakhi Rabbi Yazid an-Nakhai eh apa apa àwọn apa kufa ni hmm tẹ́ bá ti mú bi Ibn Mas'ud abla Mas'ud tẹ́ mú àwọn makke Ibn Mas'ud al-Qama hmm tẹ́ bá mal Qama tán ẹ al-Aswad ẹ mú aswad tán ẹwà máa méjèèjì yẹn ọmọ kéwà àwọn méjèèjì yìí ni Ibrahim Yazid sàdá lẹ́yìn Ibrahim Yazid ni wọ́n kàbí Al-Mansur bin Mu'tamir lẹ́yìn Ibrahim Yazid ni kàbí àwọn Abu Hanifa tòtí máa Bukhari wá pé wà fọ́lá Ibrahim ní rubí báyìí ẹni tí ni ibi lábáṣà àǹtakọ́rọ̀ àyà kò sí láì fi kó mi ètò ìṣe haidọ̀ ó ka àyà kò áyà وكان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل احيان anabi iman da ko Ọlọ́hun lórí gbogbo ayé tó bá wà so e ko ti mo di to o di mi lati sanu yan o ni sadu be o ni so bi ti ka to jef so hadith ni si báyìí o mi pe o se bi se ri lọ́dọ̀ rẹ̀ àbí ba ko si sadu be ohun wa mu allah bo te le ri ki mo ko ri mu hadith wa ko le sadu pé fún àgbé yóò adébi báàbù gangan tó ti mú àkọwà mú wa bó ṣe wọ́n ìbàdó ni wàkánà lè sọ́rọ̀ èso ọlọ́ àlàkùnlẹ̀ àríyàn òìsàn bẹ̀tìrìlì ẹwà kúmẹ̀ ẹwọ̀ sí àdísọ́ tẹ̀lé báàbù alẹ́ tẹ̀tẹ̀tẹ̀ Tẹ́tìrí tí mo sọ? No, àdíṣà aláàkọ́ tẹ mú ìyà àti ìlò yẹn tán the next one tó gbé wá mú ní kẹtẹ̀ no ṣe ẹ̀ understand nínú ọ̀zọ̀ ṣe mọ̀ pé ń gbà tẹ́tẹ́ àlàfúlẹ̀ àyà ni ó fún option tó pọ̀ the first option láwọ́kọ́ pick second option mú ní kẹ́ pick nísìn Uh -huh, so, so so tẹba ti wo bí báàbù yẹn báàbù alẹ́ tàbá olùmọ̀ azínú fáwọ̀ ahùnà wà ahùnà wà lè tàbítù fìl àdán ẹ́ ṣe ẹni tí ó ń pèrún ṣe yóò ẹnu rẹ̀ báyìí yóò máa ṣe báyìí Allahu Akbar ṣe yóò máa kọjú báyìí kọjú báyìí àbí tó lè wẹ̀yìn lórí ìrun ẹ̀wọ̀n ní yóòkàrù áńgbìlá ní sílọ́tàmìrìdì yóò màlù sílọ́tàmìrìdì yóò màlù sílọ́tàmìrìdì fa ìwé ìtòlù sílọ́tàmìrìdì yàtọ̀ fún ìtòlù sílọ́tàmìrìdì wà yóòkàrù áńgbìlá ní annahu ja'ala ifra'aihi fi urunai pé ó fọwọ́ sí tí báyìí nígbà tí ń pè ọ́ kéèyàn sọ pé afárùn ah, bẹnu Bukhari pé bìrà lè wà yóòkàrù ló pé o wọ́n rẹ̀ tó sì hàn ní pé àdéhùn yẹn kò wà fàáyé òun gbégé yàn fọwọ́ sí ti láti wọlé tó lọ àbí ẹ ẹ ọ̀hìn pé má jìjẹ tó dé náà hadith náà sọ fún pé kẹrẹ so but imam bukhari lọ́dọ̀ imam bukhari kò wà sahih lọ́dọ̀ ẹlòmí wà imam bukhari kò wà yóò kàrù irú ma alákòókò wà nù bìtẹ́bà ti àtàmìrìtì then bukhari wà ní ibrahim ibrahim tó wọ́n kan ibrahim bin yazid an-nakha'i ó ní làbáṣá ayò azina aláàbẹ̀rẹ̀ òdó kò sí láìsí èèyàn lè pẹ̀rún láìmọ́ lálùwàlá gbogbo tí ma bùkọ́ ní máa yóò mọ́ fi sọ bí tí alìmẹ́lò ìfèkì yóò wá pé alàbáṣọ́gbà kíni òfin náà bùkọ́ ní gba pé ṣe ibn Abbas àfá àbò ní àfá àdúgbò àtọ́ àbò nàbí rọ̀bá àfá àmàkà àtọ́ àbò nàbí rọ̀bá almakiji alwudu hakun wa sunna pé kéèyàn sálọ àlá fún àzá odòrò tuntun láti nìyẹn gbọdọ̀ sí wa qalat Aisha Aisha sọ pé kana nabi sallallahu alaihi wasallam yasuru la ala kulli ahyan وقالت عائشة ونظر إسناده يعني قلت ده مين جديد مراي وصا بس سيجا في الجاف نوزا إيه آه lọ́dọ̀ mi ó wá sọ ìdọ́dọ̀ àìṣà ṣùgbẹ́ nìkan bẹ́ẹ̀ tí ó sí lára àwọn àdébí fẹ́ kó wà náà àhádẹ́sù mọ́sán dàbí káwọn yóò kò kò ní òfẹ́ òun but máa lo ìtumẹ̀ pé mo fara mọ́ nǹkan tí mọ́tún àdéhùn tó gbà wá tó wí ṣùgbọ́n kò sínú àwọn àdébí fẹ́ kó wà náà sọ tọ̀bọ́n ṣe wá ṣe òun tó yẹra fún ìsìnáàdù ẹ̀ tí ma Bukhari yẹra fún ìsìnáàdù ẹ̀ Imam Muslim mú wá pẹ̀lú ìsìnáàdù ó ní third hadith third hadith hadith 373 Imam Muslim wá ní haddathana Abu Quraysh Muhammad ibn al-Ala wa Ibrahim ibn Musa ọ̀nà ń pè ní الصغير هذا الفراء قال حدثنا ابن ابي زائده اي يحيى بن زكريا بن ابي زائده عن ابيه بابا يعني زكريا بن ابي زائده عن خالد بن سلمة عن البهيج عن عروه عن عائشه قالت كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل احيانه فهذه هي صحيح ṣùgbọ́n Imam Bukhari ń sá fún bahij hmm? Imam Bukhari ń sá fún bahij ètò ń sá fún bayan Khalid bin Salam ń sá fún Khalid bin Salama bí nípa tó lọ́dọ̀ tẹ̀ bọ̀tàdé ti wá sọ̀rọ̀ so ó ti fi hàn fáàdì ìyẹn wá sọ ìpẹ̀lú bí sọ pé call at Aisha àti bọ́ pé wàkánà nàbí yù ó mọ̀ pẹ̀lú fi tìsọ́nà nàbí nù kò lè fi nǹkan tí ó rọ́rọ̀ nàbí fi tì ń gbà tó pé ń gbà tó fẹ́ sọ̀rọ̀ ti bìlá oníwà yóò tíwárù àmọ́ tó jẹ́ wà sọ̀rọ̀ ó wà sọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ àmọ́ kò sínú àwọn àdìjáàlù yẹn tó ń fẹ́ lò àmọ́ òun lò níbi ìbẹ̀rẹ̀ báàbù tí a fi lè mọ̀ pé òun fara mọ́ tí mọ́tún àdìsí wí o àmọ́ má fi àwọn ẹ̀ tì sóhun o àmọ́ ìmá muslim dúró ti pé ẹfà àwọn ìjáàlẹ̀ ìdí ni lọ́sí wọ́n sọ̀hẹ́ so now bẹ́ẹ̀ bá ni àáfin fún pẹ́kẹ́ sí mọ̀rọ̀ tí bùkà náà ní àwọn àhádì tí bùkà rí mú wá bìsíkàtò jazimi wá adigbígbẹ̀ ẹ̀zápò yìí tó jẹ́ hasan hakim adigbígbẹ̀ hadith hadith bahi yìí san aisha ó jẹ́ sọ̀hẹ́ torí so àáfin sọ pé kì í ṣe lẹ́bù kan náà ni wọ́n ni wọ́n wà náà wà kọ́dí ya ókè nínú àwọn àdísìmí tí wọ́n mú aga tí ó jẹ́ bí sígátù jásù ń gbà ní ìmí ìdí jẹ́ dọ̀rẹ́ tó lò sígátù jásù ẹ́ ṣùgbọ́n kìí ṣe pé bóyá tó ń pàwọn ìjáàlẹ̀ ni wọ́n jẹ́ dọ̀rẹ́ àmọ́ ibi tó gan bọ̀ fi hàn pé òun fara mọ́ ní tí mọ́tínú àdísì àbí afárìyẹ́wì láti ṣe yẹn ẹ yẹ ká lo ibi tí Bukhari ẹ̀kà tẹ́ ẹ̀tẹ́ áúlà bí i sí áúlà bí i sí ìsìn ẹ̀ áúlà labisin aw labisin yóò dà fún yín báàbò láàbò ìjàká ẹ̀dá kò mọ̀ kẹ́kẹ́ nóòtì ọ̀rọ̀ yíwọ̀ kí ni túmọ̀ báàbò láàbò ìjàká kí ni jẹ́ àrùn àti ìjámù apt táwọn sọ zakat òró táwọn sọ òródù tìjára ẹ̀yìn kí la mìíràn pẹ̀lú òródù tìjára ní zakat ẹgbọ́n zakat lọ òród ẹ ẹ̀yìn kí la mìíràn kọ́mọ́dé ti náà ní bọ̀ kí la ha okay kama sọ zakat sọ pé zakat sọ pé zakatul ain aṣọ zakat zahab aṣọ ti silver eh aṣọ ti rimar aṣọ ti khubuz aṣọ ti hayawan tàbí pé zakatul uruj nǹkan sọ clamin nǹkan ni pẹ̀lú uruj tijaro oni ma yuradu lil bay bila kan ma yuradu lil bay oni presentation den sọ e presentation that is nǹkan yìí àtẹ̀kan gbé ilẹ̀ pàṣẹ tàà àmọ́ kó wà ní ìfọ́ọ̀mù owó kò sì wà ní ìfọ́ọ̀mù àwọn nǹkan tí ànábì dákọ pé ìzàkáwọ́ ẹ́ ní ìsìnbà tí bá bí pé ṣé ìzàkáwọ́ mọ́tò mọ́tò fẹ́ràn ní bá ní ọjà ánsà ní ẹ̀hẹ́n ṣẹ́lẹ́bẹ̀ẹ́ pé òdòdó ti járọ̀ pé kí ní àrdù ni commodity ni kéèkówó but lórúkọ afẹ́ kà ní so anything tí ìbá ti ń sowó náà fún àmọ́tọ́ pé títà láfẹ́ kátà á sì mọ́ owó téèyàn ní jọ tó bá so ní ìsànbá bí wá ní pé ṣé zaka ń bẹ́ ń bí adìẹ a ní kò sí zaka àti livestock ń bí adìẹ bí zaka sí bẹ́ bí màlúù sí bẹ́ ń bí àgbò

pé ní yìí ordinary lè nọ́sọ̀ òzíjẹ́ kí àkáwà mẹ́ pẹ̀lú ardu ni a má tó bẹ̀rẹ̀ ìzàkánà lè tìjárọ̀ pẹ̀lú òwò lè yán bí ń ṣe a sì mọ owó anything tó bá ní ṣọ́ọ̀bù ó ti sọ́kọ̀ ọjà sí ṣọ́ọ̀bù ẹ̀ ó wá ní owó owó tó ní ní ó fi lè kó sóhun wọn ní sọ́ọ̀pù àbí kò wọ́n ní sọ́ọ̀pù ó sọ pé ẹnu owó tó wà lọ́wọ́ nìkan ni torí pé lẹ́yìn náà ń kọ́ ó fẹ́ fi ṣòwò ní ọ̀nà ń pè ní òrùdù tìjára bible art ẹgbọ́n mi yé so now tí mọ́ Bukhari bá ní bible art dé ti zakat kí ni túnmọ̀ jẹ́ wí ẹ́ ma gbé báàbù àmúdé ìdìzàká díẹ̀ jùlẹ̀ ẹ̀yìn fún ilẹ́ta kí n fún ilẹ́ta mú fẹ́ mìírí ẹ̀sá ti ma níjẹ́ olúlú ti járọ̀ lẹ́nu káwà ní èyàn káwà pé níṣe ní sọ́ọ̀bù zaka tó jẹ́ 5 million mọ́fẹ́lá èyàn wá ní 3 million lọ́wọ́ ọwá lásọ ní ṣọ́ọ̀bù ẹ̀ ọwá fálù àṣọ ìrìnlẹ̀ àtọ́ tó kù ní sọ́ọ̀tù mi nísìn ó tó wá 5 million tẹ́bá áàdì 5 million má 3 million yóò jẹ́lò 8 million ó ti ju ní sọ́ọ̀bù lábí ṣé ó wá lè fi aṣọ yọ zaka ó ní ah, owó ilé ìmìmọ̀ lówó aṣọ tá àti ìtàrí amazon ngbà zaka nù ṣé yẹn lè fi ardu yọ zaka ṣe ti ọ̀nà sáà nìsìn pẹ̀lú ọ̀nà kọlbẹ́ ní sọ́ọ̀tù wípé zaka tó ẹkọ́ ti ní nǹkan tó ẹka ẹka fi yọ zaka owó owó làbí yọ gold àbí àbí ti dán àbówó zaka nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn làbí yọ yẹ́wọ́ pé ní ìsìn tí mo bá dáko tó máa dáko báyìí tó bá ti tó wúsù márùn ẹgbẹ́ ìgbẹ́ tí wọ́n bẹ́ẹ̀ tó wúsù márùn táwọn sọ àwọn afáwà máa sọ pé agbọ̀n márùn but ká má lo agbọ̀n agbọ̀n náà béèrè bá ṣe ń tu ọ̀nà lóṣìlẹ̀ bọ̀ kí ni wọ́n pè ní wúsù ẹ̀bá lọ́mọ ti jẹ́ wúsù wúsù ṣe déédéé sọ́ọ̀wù 60 Hmm? sọ́wù ẹyọ kan ó ti di múdù mẹ́rin ẹ̀sàkùnmọ̀ múdù tàbí ọjá kàmù tọ́ ẹ multiply 4 4 60 ó 240 ó mì pé táa bá harvest oko wa tán tó ẹgbẹ́ bí àgbàdo táa bá yìn tàbá yìn àgbàdo náà ń pè tí wọ́n àgbàdo náà ni tán báhùn tá wá fojú wò pé tá bá lo múdù tá fi ń ṣe kí ní ẹ̀ múdù tá fi ń ṣe múdù yẹn tá bá ka 240 múdù yẹn òun ló ṣe dé wúskù tá ń pè lágbọ̀n kan ṣe ń gbọ́ mi alwúskù tá ń pè táwọn àfáà àtàwọn bàbá wa máa ń túnlẹ̀ àgbọ̀n kẹ́bí kìí ṣe irú agbọn èyí tẹ́ ń gbé yìí o báskẹ́tì ilé yìí pé ìtàní tí ó mìn ní súnà nábì ní pé wúsù yẹn ó ṣe dédé sọ́ọ̀wù 60 sọ́ọ̀wù ẹyọkan ó ṣe dédé múdù mẹ́rin àbí so wọ́n mi pé 240 múdù yẹn ìta bá yín síbẹ̀ rà pé tàbá ń gbà tó jẹ́ 240 olóṣèlú wúsù Now, in tó gbọ́dọ̀ wá ní tó jẹ́ ní sọ́ọ̀bù nǹkan tó jẹ́ nǹkan tó tó yọ, ọ wá ní di 5 times 240 mudu. one thousand two hundred kọ ìfúnni pé one thousand two hundred ní ní sọ́ọ̀bù grain ló tó wọ́ sọ́kà ti yẹn ní òun sáàwí ẹmọ̀ yẹjú yókù ẹ̀yìn àgbẹ̀ ẹmọ̀ yẹjú yókù hmm? so now tẹ́yàn bá sọ yí pé wọ́n bá ní àgbà tẹ́yàn bá gba àgbàdo kìí ṣe ń tán sọ pé àgbàdo pẹ̀lú sùkú ẹ̀hẹ́ ẹ̀dì fojú wò pé ókè sùkú àgbàdo kan tàbátẹ̀yọ àwọn ọmọ tó wà ń bẹ́ẹ̀ ṣé o lè wọnú múdù kan ẹ̀hẹ́n tó ìyẹn lẹ́ẹ̀fù fojú wò kìí ṣe pé ọya ẹ̀bá ń sọ nìkan ẹ̀ sì ti yọ gbogbo kí ní gbogbo aṣọ àgbàdo gbogbo yìí tó ṣe tó jẹ́ wù tẹ́ bá padà sí wo ẹwo tọ́lọ́wọ́n bá ń ṣe ìdẹ̀kùn lọ́lọ́run fẹ́ ìdẹ̀kùn ńláńlá kí ẹ̀ tó dáko gan kó tó di pé inú wọ̀ yóò pẹ̀lú tí ò bá ti wá tó bí irú 60 times 5 ah, sorry 240 times 5 1200 múdù zaka ò tí wọ̀ tó bá wá tó bẹ́ pẹ̀tẹ̀rẹ̀ o àpòlò ah, ah, tó bá ń náà àà mélòó náà wà lè náà tàà sọ yìí àà kò tó bá ń náà ok tẹbá tẹ̀fẹ́ ẹ̀yẹn tẹbá wá ṣe ẹ̀yìn àgbẹ̀bá àtíkò tó di lẹ́sìn ẹbá wá ṣe pé sínsìnsìnkú àmà múdù tàà fi gbà sí ẹbá wá pé múdù tàà ń wọ̀nyẹn how many kg ni ó jẹ́ pọ̀sán pé kg náà ti yàtọ̀ because ẹ̀ ní kọ̀mpí àgàrí tẹ́wà àti àgbàdo wọ́n ní volume jura ń lọ wọ́n ní weight jura ń lọ ṣùgbọ́n ẹ̀kà sábà ṣẹyọ̀ kan pé káàgbé sábà padà mọ́ múdù yẹn ní múdù 1000 múdù mẹ́rin tàǹṣe kálí fún rice àbámọ̀ múdù tó bá jẹ́ káwà òkúkè bí how many kg of rice ni múdù mẹ́rin ó jẹ́ ó rí pé sọ́wọ́ kan nìyẹn ká multiply by ẹ́ 4 kg ẹ̀hẹ́n tó ẹ̀kà ṣíbà ní kẹ́ẹ̀ṣe kẹ́ẹ̀wọ́rú nǹkan tí ó sùn so now in táwọn sọ tàbí dábá débẹ̀ ni pé irú ẹni tó ti fi àgbàdo ló wá gbé ó ti wá ní kọjá hunter to outlook agbọ̀n márùn-ún gẹ́bí mo ṣe tí ó túnmọ̀ owó school ní sí ni o yóò wá yọ kí ní ó yọ mẹ́ yóò yọ rúbù oṣù àbí ṣe rúbù ní àbí nísù kí là ń yọ ń bi ìzàká nǹkan ń no alówó ṣúrù jàre 1 over 10 sorry 1 over 10 ní ó yóò pín gbogbo kìíní ẹ̀ sí mẹ́wàá yóò wáyọ̀ dáìsà hmm? ẹwọ́mí yóò yọ ìdá kan tó bá ṣe wípé tó bá ṣe wípé gbogbo oko tó dáyẹ òjò ló rọ̀ sí ọ̀nkọ́ ló irrigate ẹ̀fà bẹ́ẹ̀ ni ó tó yọ wá ní ọba tẹ́ tó bá ṣe wípé òun ló ṣe gbogbo wàhálà rẹ̀ tó fún irrigate ha wá ní ọba 20 million òun là ń pè ní nisful oṣù hmm? one over twenty yóò pé ah, ọlọ́run pa wàhálà tó ṣe àná nínú èyí sàn tálíkà nìkan ìwọ náà jẹ dáadáa kò ṣe wàhálà tó bá ṣe yí pé tá a bá wo ọdún tó fi ṣe àbí táìmù tó fi ṣe o òjò rọ̀ sí pátí òun náà tó irrigate pátí yóò wá ṣe èyí tá a pè ní one over twenty èyí tá a pè ní àpò àkọ́kọ́ tó bá one over twenty eléyìí one over ten yóò wá add méjì papọ̀ yóò wá divide by two. ṣe ṣe máa ń gbọ́n mi ìtumọ̀ sọ ní pé yóò lo pé akọ̀n yóò lo half nípa consider ẹ̀ pé one over ten ló yẹ kó yọ yóò sì lo half bí pé one over twenty ló yẹ kó yọ yóò adá ọkọ̀ yóò adá rẹ̀ báyìí ẹ́ ṣẹgbọ́n mi kò ní lo half wọ́n àti sọ àti áàfù tó bá ikú òun ló bá rọ ikú sí fúnra rẹ̀ wọ́n lápẹ́ 1 over 20 àbí tó yẹ pé òjò ló bá rọ̀ sí 1 over 10 so 1 over 20 plus 1 over 10 eh? divided by 2 so 3 over àpòlé eh, jẹ́ 3 over 40 náà ó ní ó ní ẹ máa gbọ́ Uh-uh. ẹ̀sà àmà gbọ́ ẹ̀mà tí yóò kù lọ kí gànlá ẹjẹ́ sọ kọ́nsẹ́pì fún yí kọ́nsẹ́pì ni wípé tó bá ṣe wípé òjò ma sákọ́tì sàmà èyí tí òjò bá rọ̀lù sí òun ó jẹ́ oṣùrù wà mà sókè ya tí èyí táwọn ẹkọ́ wà mà sókè ya bil anhar wal abad tó pé èèyàn lèyàn fún mi ṣe òun nísìpòlù ọ̀ṣù nísìpòlù ọ̀ṣù háàfù one over ten. 10 hmm? ẹgbọ́n mi háàfù one over ten. which is what One over twenty. so tó bá ṣe pé nísìn eléyìí partly and partly Hmm? so jẹ́ wà sí ni pé yóò wà mú háàfù kájọ méjèèjì papọ̀ eh that is one over ten. eh plus one over twenty. then divide by two.

sàwọn pé ìtumọ̀ ẹni pé ó ju nísù lọ àbí ẹ̀kọ́ ni àbí ibi nísù lọ àbí kò tó nísù náà ó ju nísù lọ bọ̀ kò tó 1 uh, over 10 ó ju 1 over 20 lọ ìtọ́sà tó fi jù lọ ni pé ọlọ́run ọba náà rọ̀jò ojú ọlọ́run abẹ́ yọgbó hmm? ó ju 1 over 20 lọ bọ̀ kò tó 1 over 10 Hmm, hmm. so now káwá ti wá rẹ̀ tó ti wá ní tírì sọ́ọ̀bù wọ̀ báyìí tó bá fẹ́ tó bá gbé àgbàdo ilé ẹ̀kọ́ yọ bá gbàdo náà ní àbí kẹ́ni ẹ wá sọ pé ẹ wọn bá tẹ́ǹtì mo fẹ́ yọ yẹn ìgbà tí mo sáńtà lọ́jà mo rí pé twenty ni ẹ wá gba twenty àbí nìsìn ó gbá àgbàdo kó ní obìnrin ah, láìsì kó ní ah, èlò lẹ́pẹ́ àgbàdo mo fẹ́ bí yọ́ kí ní sọ́rọ̀ sísìn ó fẹ́ fi àrùdù yọ kò lọ àínú nǹkan tí wọ́n ní kó fi yọ sẹ́ǹgbọ́mí àbí kéèyàn sọ wípé ah ló àgbàdo yìí nìsìn abẹ́ jẹ́ ni èlò ni àgbàdo tí mo fẹ́ yọ wọ́n ní 4,000 ah, náà ní gbogbo ẹgbẹ́ yọ ok máa fi fún wọn lásọ ardu ló fẹ́ fi yọ sàkánù so ìyẹn ni wọ́n bùkọ́ ní fẹ́ describe báàbù la ardi zaka báàbù pé ká lo commodity ká fi yọ zaka yàtọ̀ fún nǹkan fẹ́ káyọ tẹ́bá ti gbogbo nǹkan tó wí òun sì sí pé èèyàn lè ṣe kíma yọ òun láti ń sọ mọ́sálà ọ̀rọ̀ jákàtà mọ́ ń fa àwọn ọba ẹ̀ ń sá sọ pé wọ́n yà ń sálé fowó yọ àdìgẹ́ ìwé yọ a pé Imam Bukhari gan ní mẹ́lù sí pé a lè fi kíma yọ ọ̀tọ̀ ni pé tó wá wà rọ́jà bí kò wà mọ̀ nígbà gbogbo ṣe ṣe rọ́jì o ẹgbọ́n mi kí ló fàtà àfihàn sọ ilé ìjọba àti sọ́mbà náà ni pé káwọn mọ̀ sọ pé ní àwọn jàmáà báyìí ní àwọn sọ pé kéèyàn fowó ẹ̀kọ́ ọ̀rọ̀ jàmáà kọ́ ó ti wà ti fẹ́ kí jàmáà tó dé bó yọ lọ́dọ̀ tó ti dábàá lè fowó yọ pé àwọn àǹfààní ṣe láàfin

èyàn lè bóyá ní àtọ̀ àwọn táwọn náà ti ń jẹ̀mọ́ àwọn bí Buhari bí Sufyan al-Thawri bí àbọ̀ àwọn náà gbà bẹ́ẹ̀ náà kìí sí téèyàn fi ń lẹ́yìn wọn lásọ̀tọ̀ ẹ máa wá wà àwọn àfáà tí mọ́ Buhari mú wá níbẹ̀ wà kọ́ látọ̀ wúsùn tọ̀wúsùn sọ táyín tàbí ènìyàn tàbí ènìyàn ọmọ kẹbí náà bá onísọ owó sùgbọ́n kẹsàn alìyàmánì afá àwọn oníyàmánì afá àwọn oníyàmánì tọ̀wọ́sù tọ̀ Imam Bukhari ní wàkọ́ọ́lá tọ̀wọ́sù tọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ wọn alábùtàwọn wàkọ́ọ́lá tọ̀wọ́sù tí tọ̀wọ́sù bá jẹ́ tàbí ó kéré jù ẹnìkan gbọ́dọ̀ wà láàrin òun àti Bukhari ó kéré jù tó wọ́n fi mọ̀ alákò wọ́n fi mọ̀ alákò tó bọ̀wọ́ tó wá sọ wípé kọ́lá mọ̀ádùn ọdí aláàrùn ẹ́ mọ̀ádùn sọ pé wà kọ́lá tọ̀wúsùn bọ̀kọ́lá pé kọ́lá tọ̀wúsùn ọkọ̀ jẹ́ mọ̀ alákò mẹ́ ó find out tó gbé náà wọn sàábé tí wọ́n tètè kú ní Mu'adh bin Jabal wà iná àwọn sàábé tó tètè kú ní Mu'adh bin Jabal wà tí n ṣe mistake by 17th Hijriya 17th Hijriya or 18th ọ̀sán 18th Mu'adh bin Jabal tó mi pé àsìkò ta ló kù yẹn àsìkò ó máa tán bàbá eh, ka yes àti Umar náà ni bàbá ti ka pé anabi ti lo ten nàìjíríà already àbí Abubakar lo two ó jẹ́ twelve nàìjíríà tọ́ Umar lo ten tọ́ ó wí pé five years four five years ti Umar tọ́wọ́ tuntun mọ́àzù tuntun ó kú ní tọ́ọ̀nù àmọ́wá tọ́ọ̀nù kánbẹ tó ṣẹlẹ̀ pléèbì kánbẹ tó ṣẹlẹ̀ tó pàrọ̀ èèyàn tó pọ̀ níṣà náà tọ́wọ́ ní mọ́àzù kú tọ́ tó bá ṣe rí pé

fáwọn méjèèjì wàkọ́ọ́lá tọ̀wúsùn ó ń pé ìsinádìí lọ́rọ̀ tọ̀wúsùn ó wà òkè lọ́rọ̀ bá kọ̀kan mọ́ jáde ní kọ́ọ́lá mọ̀hárùn kí ló dé omi pé lóòótọ́ tọ̀wúsùn bá mọ̀hárùn ṣùgbọ́n àwọn ọmọ kí o mọ̀hárùn làáfà tọ̀wúsùn àwọn ọmọ kí mọ̀hárùn sí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní pẹ̀kọ́tù ni wọn afárù mọ̀hárùn hmm? inú wọn ni amúrúgbónú maimun al-audi hmm? so àwọn ìyẹn tó jáwọn àsáàbù mọ́ázù ẹni wọ́n jẹ́ bí irú àfáà fún tọ̀wọ́s so kí wọ́n bùkọ́ sí pé àà ah, ah, níjọ́ tí tọ̀wọ́s sọ pé kọ́lá mọ́ázù làbúdà ọ̀dà àwọn àsáàbù ẹ̀ ló ti gbà ẹ̀ ṣùgbọ́n ẹni pẹ̀tọ́ fẹ́ sọ̀rọ̀ ìsinádù tó bá wà ah, nù ìsinádù yìí mùkọ́tì so àmọ́ mọ́ bùkọ́ kàn fẹ́ nígbà tánà sọ̀sọ́lá aná Mu'adh lọ sí Yaman ẹ̀sá àtàrà ti pé anáyọ̀ lọ sí Yaman ẹ máa wò bí tẹ́tì rí tí kì ní ẹ̀ ti ṣe àdíìsì pánà sọ̀sọ́lá aná Mu'adh lọ sí Yaman tó sọ fún pé ipe ìnáka tàtàtì kọ́ọ̀mà àhàlà kìtàbì àbí fàlìyàkùn awwala àlejò kọ́lá fún ìpè mi ẹ má ti pàdé tó gbà wọ́n. abdullahi ibn abbas abdullahi ibn abbas ní sọ pé nígbà tẹ́lẹ̀ tó fúlà náà wọ́n á sì lọ sí yamá. so now títọ̀ wúṣù bá sọ pé kọ́lá wọ́n á rẹ̀ adẹ̀ pé tọ̀ wúṣù ọmọ kébùn abbas. pé kí wọ́n ti gbọ́dọ̀ fún abbas náà lọ sí lọ. lórí ẹni tí wọ́n sọ. so ìgbà tó lẹ́yìn sáà rán Mu'adh lọ sí Yaman ara tí Mu'adh sọ fún ara Yaman nígbà tó ní kó lọ gba zakawa ẹ̀rì tó wà bí hadith yẹn yí pé tán bá ti gbọ́rọ̀ ṣàhádà yìí tán fàìdáhùn àtọ̀ọ́ kalẹ̀ dalek tán bá ti tẹ̀lé ọlọ́rọ̀ tọ̀híd fàálìmù hàn sọ fún ọpọlọ́wọ́ bá ní kankan lẹ́yìn ìgbà náà kan

ẹ̀dàkọ̀ ẹ̀ lóòtì kìíní ìdáadáa ọ̀rọ̀ ní bẹ́sọ̀ yìí lásìkò ànẹ́bì sálàrọ̀ sálà látàbí bẹ̀láyé Yemen ọwọ́ ẹ̀yìn lẹ́yìn ni Yemen tó di ìlú Islam àwọn Yahudu wọn Yahudu wọn kọ́ àwọn torí pé Yemen súnmọ́ Habasha Yemen lẹ́tí bá wà ní ìlú Saudi ìsìn yóò gbà lọ sí Habasha tẹ́ ma fẹ́ lọ Ethiopia mẹ́sìlá yàmà ló gbá yàmà ló lẹ́pàá odò tẹ́fì bọ́ sí Africa so torí ẹ̀lẹ́tìrí pé wọ́n fẹ́ ń pe àwọn tí wọ́n lọ sí Habasha lẹ́sìnkọ́ ní ashabu safina làwọn sọ̀rọ̀ àbàmọ́ pọ̀ ní ashabu safina ẹ̀yọ́ ìgbìmọ̀ àtọ́sí bó wá ń kọ́ ọ̀wọ́n àti àwọn abúsálásàrí wọ́n jọ dé padà sí Mọ̀dínà ara yẹ́mà làwọn àwọn tán ṣe ìjọba wọ́n láti Habasha pẹ̀lú àwọn abúlé láti àríwọ́n jọ padà sí Mọ̀dínà so now nígbà yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹ́mà lè dé ìlú Islam ẹ́ tàbátì ti bí àdìsẹ̀ yẹn náà kọ́ innaka sata'ti qauman ahla kitab innaka sataqdimu kitab bọ́ tóun ti bẹ́ẹ̀ sọ pé lẹ́yìn ni àwọn ìjọ ìkọ̀bá ìlú Yamani ní wọ́n tó bá sìláàmù aṣọ tánàbí ìmọ̀ ń wọ̀ ẹ́ láwọn aṣọ tó pé nísìn ó ní stripe tó dẹ̀ dá àti yáwọn ni wọ́n ti máa import ẹ̀wà ìmọ̀wé ẹ̀mọ́bí pé láyé ànẹ́bì sálàsálà aṣọ tánàbí ìmọ̀ ń wọ̀ ni wọ́n ti máa ìyẹn ni abdullahi bá ti ti ṣèsì fáwọn kàwárí jù tágbé sórí wípé bẹ́yàn bá ti fẹ́ jẹ́ ni ọlọ́nkọ́ o aṣọ rẹ̀ gbọ́dọ̀ ya ni agbọ́dọ̀ lè rí sáàyìn pé àà ah, ó ń ṣe ó ń ṣe kìí ámú lẹ́yìn a ti gbọ́dọ̀ rí pé ilé ayé gbọ́dọ̀ hàn lára rẹ̀ ìyẹn náà ń bẹ lára nǹkan tí àwọn èèyàn fi ń bá kàn jẹ lára àwọn èèyàn náà ti fẹ́ máa ń ṣe nìsinà ẹnìkan sọ fún ọ pé bóyá bẹ́yàn bá ti ya tálíkà sí ilé ṣe súnà sí àwọn nǹkan èyí jẹ èmi rárá ṣe àwọn kàwárí táwọn sọ̀rọ̀ bàbá bá náà ṣe ṣe yìí nígbà tí àwọn kàwárí wa ya wọ tó pe Ali ní kékeré tó pe Muawiya kékeré Ali wa wa abúlábùnà pass kìlómítì bó ṣe lọ́dọ̀ àwọn sọ́ọ́rí báyìí abúlábùnà sọ wa sọ tó dáa fámílì ànábì lòun náà ọlọ́lá làwọn àkàwárí wa dákùn wa sọ tó wọ́n tánàbí wọ̀rọ̀ ilé ìgbà tó wà láyé pẹ̀dìrán kò bá nàbí láyé rọ̀ bọ́ ti gbé ìṣẹ́ kọ́ lọ pé a ah, èyí tó lè lára ìgbà mú sáà níbi tí àjẹrà rẹ̀ já kò bá nàbí láyé bẹ́ẹ̀ náà làwọn kanáà ṣe máa ń pè ní níjọ́ bá ti pìrìsẹ́ǹtì ẹ̀rí pẹ̀lú tó bá lè jù lẹ́ kọ́ra kó má hmm? gbà kan ó fẹ́ وكيف هذا الشيخ كان بيها شيخ ما شاء الله ما شاء الله ورجع من هنا او على اللي يسوق لي شيخ هي شيخ هو مصر قال سلمان اه ما شاء الله وكم الشيخ لا ما شاء الله فاصلنا داداني شيخ بيته بيت من طين الى الى كليت نجي الى فطفطه ما شاء الله وما هذا من ان يوصي داداني ọ̀bá ṣò ilé àwọn àfá àwọn àtàwọn ní à ṣẹ́kì tí wọ́n sọ tó gbogbo ní ọlọ́run tó gbá ah, Masha Allah tó gbín gbílé àmà só ilé ṣẹ́k aláàmà ṣẹ́kì ọlẹ̀ fàúzá máa ṣò ilé o ṣò ilé ti ṣẹ́bìn bá sùn bẹ̀ so gbàtí fún àbáṣọ adílẹ̀ wọn sọ fún àbáṣọ ánàbí wọ ah ẹ̀hún àbáṣọ ẹ̀ṣẹ́ ìgbà àbábí láyé mi àwọn àjọ kára yìí wọ́n fọ́rọ̀ ó mọ̀ ètò tó fẹ́ rájì ilé ìlọ pé àwọn afọ́ rẹ̀ gan àti yamani wọ́n ti ń pọ̀tẹ̀ wọn kí ló ń sáwọn ah bọ́lá ah. sọ pé man harrama zinata Allah allati akhrajaha li ibadihi wa tayyibati min ta ló pe ọ̀sọ́ ọlọ́run ọba tọ́lọ́run mú jáde fáwọn ẹ̀rù èyí kan ló ta ló pe ní haram lẹ́yìn tàbí ìyàjẹra yín lásán ní tó kálukú bá ní ní kó wọ̀ tábà rẹ̀ bá kà hmm? àmọ́ kẹ́nìkan ti gbé torí òun òun wò yí tí ò ní wọ́n ju tẹnìkan òun wá súnmọ́ ọlọ́run ọba jùlọ òun ti rí lásán ni o eré so now ìgbà tí kí ni mo fẹ́ ti kí sọ yìí ṣe o ní pé ibi tí a sọ wà yamani asọ́pọ̀ ní Yemen tó sì ní kọ́ọ́lì bí ẹ̀yìn ló sì mọ̀ ríze ríze ní kẹ́sì pé Yemen ń fẹ̀kan odò wà mẹ́ pọ́ọ̀tù wà àwọn kan wọ́n kálukú mọ̀ kú ọjà wá ẹ̀yìn aṣọ bí aṣọ bí aṣọ India aṣọ kẹ́nìkan yóò débẹ̀ tí ó rí fún gbogbo aṣọ tí ó bá wá láti bẹ̀ yẹn àti bẹ̀ ni ó fi um, wọ́n tó dákú náà tó ń gbà tán wá ní káàkiri àti ìsọ̀sọ́lá sọ pé zakawa fún wọn pé òtú ní bí ardi ẹ má fún mi ní àgbàdo ìbágbàdo ẹ má fún mi lọ́kà bàbà àwọn sàábẹ́ ànẹ́bì táwọn àmàdínà wọ́n ti lọ́kà ti ardu pé síyába kọmíìsì áwọ́ labíìsì ẹ fún mi ní aṣọ kọmíìsì táìpù aṣọ ni àbí labíìsì makana mada makana sọ́dakọ̀ ní ah, ti sọ́dakọ̀ òun ẹ fi yọ zaka yí makana sha'ir ní in place of corn ẹ má fún mi ní sha'ir ẹ wọ́n bọ́rọ̀ ẹ̀yìn ò ní ẹ fún mi áwánù àlẹ́ ikún ọ̀rọ̀ yìí lọ́rùn torí pé afọ́pọ̀ lọ́dọ̀ ti yín ẹ́ wà kọ́ irú lé àtàbí nàbí ó sì bẹ́ta fáwọn sàájá níbi oúnjẹ pọ̀ lọ́dọ̀ tí wọn náà jẹ́gbọ́mí ipé ẹni tó yẹ kó yọ àgbàdo mọ́túnmí lágbàdo bá sọ wá kànjá kàn bá jẹ̀ téèyàn bá sọ pé ìbá fẹ́ fìyàn lásọ ìpé ìjàgbà kí ní ó ṣe yóò láti bálù eye tágbàdo ẹ́ pé iṣẹ́ tí ó fi yọ àínú nǹkan gan yóò yọ kí mẹ́ òun láti sọ pé wẹ́dà kí sọ yìí wẹ́dà àdísì jẹ́mù kọ́sọ̀ tó kọ́sí fi hàn wá ibi tí inclination Imam Bukhari lọ pé inclination ìgbé èèyàn lè yọ kí mọ́ fún nǹkan sọ ìpóhun ni ó bá wúlò fáwọn tó wá fẹ́ gbà ahwanu alaykum ó rọ̀ yín lọ́rùn because afọ́pọ̀ lọ́dọ̀ sí yín wa khairun li ashabi rasulillah so this thinking yìí kẹ́nìkan náà wá mú lásìkò wa ah, nísìn báyìí táwọn èèyàn bá fẹ́ gbàwẹ̀ gbàwẹ̀ tán kó lọ fún ní ráìsì ó kún kú gáàsì tí ó fi ṣe é ó kún kíríkà fẹ́kan válù rẹ̀ kó fún lówó ọ́n táà bá mú lópinion yóò rọ́ǹgì ká sọ pé thinking because in tó wà ní wọ́n fàrò yìí ìgbé a ah, ó rọrùn fún yín ohun ló sì lóde fáwọn tàbí ànẹ́bì mẹ́sàn lọ kọjá àgbé fáwọn lágbàdo bá gbá sọ ẹ́n so lóòtọ́ èyàn lè sọ àdíjì ní sí tọ̀wúsù àti mohab ìkẹtọ́ wà láàrin ṣùgbọ́n Imam Bukhari so that the main thing yeah, say ṣe àlèyọ kíma àlèkú Imam Bukhari náà fìsì because ó fẹ́ kan sọ nǹkan tó yẹ kán fún gẹ̀gẹ̀ ṣàír ló yẹ kán mú ó ní in place of ṣàír kan ẹfún ìlàsọ so ó wá sọ̀hí kò wá sọ̀hí but ó jẹ́ ká mú pínà Imam Bukhari nǹkan tó bá jù pínà náà Bukhari kéèyàn wá sọ bóun ni ó fẹ́ fi ṣe fáánù fún jọkàn ẹyọ yóò fún mẹ eléyìí tó ń mú ó ṣe ṣèyá lọ́dọ̀ àwọn àkànni

wàkọ́lá nàbí ẹmùfin náà Bukhari gẹ́ sínú ṣe anábì sọ wípé wà á máa Khalidun ìṣítàbàzà àdọ̀rọ̀hù wà tó dáwò fẹ́ sàbílẹ̀ àdíjẹ́lẹ̀ ìwásọ̀ kọ́lá náà Bukhari náà mú wá dẹ́zà pé mọ́ Bukhari sọ pé wàkọ́lá nàbí wásọ̀ àdíjì wo ní wí ṣe máa àdíjì tá ń pè ní àdíjì ibnu jẹ̀mí pé àwọn mẹ́ta kan wọ́n sọ fánà sọ sọ́là pé wọn yọ zaka fáwọn fẹ́ gbàgbà fáwọn fáwọn zaka wọ́n adápọ̀ kọ́lì pé kọ́lì kò fáwọn zakari khalifun walid ibnu jamil kò fáwọn àti àbá tó jẹ́ wọn kọ́ ànábì ànábì wá ní àà innakum tazlimuna khalida ẹlì padà wọn wádìí tẹ̀lé tọ́wọ́ nù kọ́lì innakum tazlimuna khalida ẹ̀ ń sábò sí fún kọ́lì gbogbo àwọn aṣọ ọrin aṣọ ogun rẹ̀ ah, wà àtúndàwò àtàwọn ẹṣin rẹ̀ ó máa má dé kalẹ̀ fójú ọ̀rọ̀ ọlọ́pẹ́ ẹgbà tí òwò bá lù rẹ̀ sóhun lẹ́wàá ní kò fẹ́ yọ zàká in tó ti yọ bẹ́ẹ̀ zàká lọ Imam Bukhari mú ń bẹ̀ pé in tó ti yọ yípo ó ti gbó because tó bá fi aṣọ ọrin aṣọ ogun tó fi gbó nípò zàká tó sì ẹ̀kọ́ yọ záàbù arùn ẹwọ fíkì Imam Bukhari pé tó bá ìpé ìṣọ́ bá lo ẹ̀sìn pé ah, jihad a ní ìdẹ̀ẹ̀dẹ̀ ju góòdì lẹ́gbẹ́já ẹ̀sìn ní tó bá bá lù ẹbí yọ sàkà ní hmm? abdul lóyọ hmm? tó ní Imam Bukhari fi máa ìpé ìnáwó ìnákùn tàbílímúnà Khalid ẹ̀ ń sábẹ̀ tó Khalid bó tẹ́ pé ìtumọ̀ táwọn afá àfáàdé fún àpọ̀ bọ̀ sí Imam Bukhari fẹ́ gbọ́ mẹ́nu àwọn àfá sọ pé àwọn kan gbọ́ pé Khalid bẹ̀ kan ti kó ẹ̀sìn nǹkan ìjà ogun nǹkan irin ogun um, uh, ìdà ó fẹ́ kan ti fi ṣe wá kú fi sẹ̀bílìlá ó ní in place zaka ẹ̀ pé kò ní ìdíkẹ́ sọ pé kò tún yọ zaka mọ́ ti yọ zaka tẹ̀ mọ́m kọ́ gbọ́ yẹ̀yẹ́ àwọn kan gbọ́ yẹ́ pé àánú ah, àwọn tọ́lọ́gbọ́ yóò lè yọ zaka tó wá kéré ní wá ní yọ ó ní rízì mi zaka àwọn kan ti but whichever one Imam Bukhari fi sẹ̀rí pé èyàn lè yọ adù pé iru àwọn afọ́rin àtàwọn ẹṣin àtàwọn nǹkan tó jẹ́ weapon tó kalẹ̀ to go. òun náà ló fi ṣe kíni òfin kò zaka kó rí pé ó ti fi adù yọ So ẹ worú àwọn ẹ̀rí Imam Bukhari mú wa then Imam Bukhari tó mú mi náà wà kọ́lá nàbí sallallahu alaihi wasallam aláyé náà sọ pé ó sọ fáwọn obìnrin pé tasọ̀dápùnà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ Imam Bukhari sọ tasọ̀dápùnà ẹ̀sì sọ́dápọ̀ tí sọ fáwọn obìnrin walau min huliyikun kọ́dà bó ti pé nínú nǹkan tẹ́ẹ̀kí ń sọ̀sọ́ bọ́yá ọ̀sọ́ yí àdí ẹ máa gbọ́ ẹmà ìwẹ̀rí nínú nǹkan ẹsà kùmàdé tí mo lọ àdíṣe éèdì ni o pé máa sọ sáà ṣe éèdì tán tó ṣe kúgbà kan lọ bá obìnrin bá náà sọ wá pẹ́tọ̀ òun rí yẹn ni imam kan ṣe àfàilé ìjáde pé ìbátàlẹ̀ sọ sáà lè bá pé tàṣọ dákùnà yẹn tó sọ yẹn falamiyestasne sọdakọtọ̀ fabde láàrin tàṣọ̀dápùná kẹ́lùmọ̀ tàṣọ̀dápùná lè mí ni sọ́dápọ̀ ọ̀rọ̀ ya ó lè mí ni sọ́dápọ̀ tàtọ́wù tó kùránì fúnra iná nǹkan zakat gan sọ́dápọ̀ lópe ìnáma zakat so tàbí sọ́dápọ̀ tàṣọ̀dápùná ó wà àplikébù sí sọ́dápọ̀ far ó wà àplikébù sí sọ́dápọ̀ tàtọ́wù tó bá ti ni kọ́dà wà láwọn yìí fún náà kọ́dà nínú àwọn nǹkan tá fi ń sọ̀sọ́ sáàmà pé nù nǹkan tá fi ń sọ̀sọ́ ó kọjá gbódà àti gbọ́ nìkan ìmọ̀wé fún mi ipé nísìn tóbìnrin bá fi lẹ̀kẹ̀ lọ́rùn ọgbẹ́ ya yóò lọ́sí zaka tóbìnrin bá fi bí irú kílàkì christian stones tó ń sọ́rùn yóò lọ́sí zaka obìnrin bá fi irú mẹ́ta ní ìyàtọ̀ sí kìíní sọ́rùn yóò zaka pé ìmọ̀mù kan nílò mẹ́ pé sí ìsọ pé nǹkan tẹ́ ó jáfò ní yí àwọn obìnrin ọ̀ṣọ́ wọn ó kọjá záàbù àti fi bọ́ nìkan then anẹ́tọ̀ọ́ pé tàṣọ́dákùnà ó sì lè mí ní sọ́dákọ̀ ọ̀ràn yẹn àti sọ́dákọ̀ ti tàtàwò àbí tó òun fẹ́ fi àdíkì bẹ̀rẹ̀ tó tó kọ́nà sọ̀sọ́lá lẹ́mí sẹ́fẹ́ sádàkátà fọ́dé ní ẹ̀mdọ́ ìrìhà fàjá aláti mara átù fúlùkì kọ́sọ́há wọ́sọ̀kábà àwọn obìnrin wọ́n wá ń sọ gbogbo àwọn nǹkan tàbí sí ọ̀sọ́ olùjẹ́lẹ́kẹ̀ olùjẹ́ nǹkan mi wọ́n jù kalẹ̀ àbí nǹkan ìsọ́dá wọ̀làmì àkóso záhàbà wọ̀l fi bàtà mẹ́rin àrùn mẹ́rin òru àníkì òṣèlú báyìí pé kó jẹ́ dáàmà ti fi dọ́ọ̀lì kan tó ní so pẹ̀lú tí wọ́n kọ́ wáyé ó hàn tó ń ká lùkú bí inclination ẹgbẹ́ èyàn lè fi ardù yọ̀nà ẹni tó bá ti fi ardù yọ̀nà àpapọ̀ yóò lọ kíma yìí so pé ìkọ́rọ́jù lọ kíma òfin ọmọ bukọrí ilẹ̀ steady for far ṣe tọ̀ owó ṣùgbọ́n mọ̀ áàrùn ah, ṣe kìíní kan hẹn àmọ́ ó sàmú ó sì jẹ́ ká àmọ́ tó ṣe kó jẹ́ dọ̀ ìfò tí kìí ṣe mìjí àti kọ́dé hẹ́fì ìrìjálì ìbọn àwọn ìrìjálì ló jẹ́ dọ̀ ìfò àmọ́ tó ṣe kó bẹ́ ó ní ìkẹtọ̀ díẹ̀ níbi ìsinadẹ̀ bí pé káfá ọ̀wọ́sọ̀ bá mọ́ àwọn ẹgbọ́n mi ìwọ́n tó fi mú tí kò kọ́lọ́ pé wà kọ́lá tọ̀wúsún ó mi pé ìsinadẹ̀ lọ́dọ̀ tọ̀wúsún wà sọ̀hẹ́ lọ́dọ̀ àmọ́ bá pé kọ́lá tọ̀wúsún wà kọ́lá mọ̀ázún tọ̀wúsún àti mọ̀ázún ó asáàbù Mu'az wọ́n pọ̀ dẹ́sọ̀ ó sílẹ̀ báwọn so ìyẹn jẹ́ ilé yẹn náà nínú àwọn so ní ìsìnkílá ìdúwà ní sọ́ọ̀tì pé a ń sọ mọ̀àlàkọ́ọ̀tì pé tàbábà mọ̀àlàkọ́ọ̀tì tó jẹ́ bìtígàtù jásímì fúnra rẹ̀ o mọ̀rọ́ tí gbé ṣe lẹ́bù kaná ìmí ń bẹ tó pé wá bàbá wo nǹkan jẹ́ bí pé ah, aláṣọ́tì Bukhari gan ni later ẹ̀wẹ́ ó kọ̀kọ́ látùgbọ́n ó ti wáṣù rẹ̀ mú mi bọ́ ó ní reason tó kàn kọ̀kọ́ lábẹ́ aṣọ then ìmí ìbẹ̀tọ̀ ìsìnkò tó ṣàtọ̀ ẹ̀ ọgbẹ́ hassan ni gẹ́bí àdéhùn bá gbóná allah muslim láì sọ pé tó káwọn rìjálù ẹ jẹ́ dùàfá àwọn torí gbogbo ya ìǹtẹ̀tọ́ yẹ̀sí rúwà nínú ìsinadẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ̀wọ́s àmọ́ àfikì tó pé ìtú ní ẹ́ tó pé ìtú ní bí abdín ẹ́ síyába kọmísín áwùlàbísín ìsọ́dákọ́ makana sha'iri wàzọ́rọ̀ ahùwànà alaikum so ó hàn bẹ́ẹ̀ pé Imam Bukhari náà sọ fọ́ọ̀tì pé ìjọba lórí ní káṣí ẹ́ tọ́wọ́ ni wọ́n wá fà lọ ìrìnfẹ́ dúró ti léyìí ẹ̀dùnṣẹ́ àmọ́ kéèyàn sọ pé kiri yóò sí ó ti wà anybody tó ń bá sọ orí nǹkan mú ọlọ́pàá pé wà mọ̀ dúró àmọ́ ká pé ara nǹkan tá tó máa so Allah àlọ́ so kíkẹ́ wo bí tí náà wọ́n ni هذا الحكم ان بتاتك وهو المعلق مردود هو الحديث المعلق مطلقا لكن ان وجد المعلق في كتاب استثنت صحته كصحيحين فهذا له حكم خاص قد مر بنا في باب الصحيح لا تعرف الصحيح عن صوت ولا باس بالتذكير به هنا وهو ما ذكر بصيغه الجزم èyí tàà bá sọ bí ìsìnkú jẹ́sùn bẹ́ẹ̀ kàkọ́ọ́lá wà zákàrọ̀ wà háká fàáwà hukmun bí sẹ hátíhí anil mọ̀dọ́fẹ́fẹ́ ìtumẹ̀ pé ó wá sọ̀hí lọ́dọ̀ Bukhari dọ́dọ̀ ẹni tó fìtì sí tẹ́gbọ́mìyé ẹ̀hẹ́n fàáwà hukmun bí sẹ hátíhí anil mọ̀dọ́fẹ́fẹ́ ìgbẹ́ ní sí Bukhari wá pé wà kọ́ọ́lá tọ̀ dọ́dọ̀ tọ̀ wús tó bá ní wàkọ́lá báhásùbùn hakim dẹ́sà pé ìsìn màálàkù ni ó gbà kó wá sọ̀hí ìdọ́dọ̀ báhásùbùn hakim àti bí ìsinádì yókù tó fi hàn náà àdẹ́sẹ̀ wá ń sọ dítẹ́sì bọ́ wá sọ̀hí tó bá wá rí rẹ̀ èmi lè jẹ́ aláṣẹ́tì èmi lè jẹ́ kó mọ́ jẹ́ aláṣẹ́tì kó jẹ́ yàtàfádàn ṣẹ́tì kó jẹ́ hasan èmi mẹ́rin kó lè jẹ́ sọ̀hí lọ́dẹ̀ lómi ẹ̀hẹ́ pẹ̀lú èyí tàbí sọ pẹ̀lú tàmírí gẹ́bí kíìlà òzókèrà ókèyà pàlẹ́ta fi ẹ̀họ́kún bí fẹ̀ há tí hí alìlànàbáfẹ́ a lè mú bẹ́ yóò pẹ́ omi pé ah, buhari náà gbà kún jẹ́sọ̀ ìdọ́rẹ̀ tó gbà rí ó lè jẹ́sọ̀ ahí pẹ̀lú mẹ́jẹsọ̀ bal fi àmọ́ kò sí nǹkan tó pé àdíṣì tó ń wó pátápátá sáàpẹ̀ wà ìkókó yọ̀ lẹ́pá tó ní yóò lẹ́pá pátá àkọsítọ̀ ẹ̀bù jídà rẹ̀ lè wòjú dì yí bílkì tábì lè mọ̀sánmá ìfàhì inú sọ́yìn bùkán lè sáwà wàtọ̀rí kọ́tù máa rí fàtí sọ̀hí mi àmbá irí yí ọ̀nà tẹ́yìn òbí àmà ìtó jẹ́ sọ̀hí nínú wà lè wà ṣèwádìí ń pa ìsinadu hadithi wàlúhọ́pọ̀ alẹ́ ìbí máa yẹlẹ́ kò fi yí ọwà bí ìdájọ́ tó wá kọ́ sí Ala àwọn hadithi nǹkan imam eh, hajjar rahman allah fẹ́ kan ṣe tàgbìlì kò tààlì ọgbọ̀gbọ̀ hadithi ló wá wọn ìsinádù rẹ̀ sí àtàwọn díẹ̀ sí kò kọ́ so eh, di a sọ ti a mọ̀jùlùmù yìí náà kọ́ àwà sọ ti ti èyí tóun náà jẹ́ mu'allaq tó jẹ́ bìsígàtì tamrid èyí tó bá jẹ́ bìsígàtì tamrid náà a sọ pé kí lòun náà pẹ́lẹ̀ ìṣe pẹ́ lòun náà pẹ́ hmm? àti kí ni wọ́n mú kọrí sọ dẹ̀lẹ́ ìgbà náà kọ́ àwà sọ nípa àwọn àhádìsì tó pé mu'allaq hadithi tí ó fi hàn pé haramu ni ká lo musical instrument ẹ́n láti sọ́sán sọ wípé layakunanna fi ummati aqwamun yastahilluna al-hira wal-harira wal-khamra wal-ma'azif ẹ̀hẹ́n hadithi yẹn àwọn èèyàn mọ̀ pé mọ̀álàpù ni kọ́rí sí ìlú pẹ̀lú mọ̀álàpù lóòtán rọ́sóníkọ́lá ìṣàmúnà àmà àwọn kan fẹ́ dọ́ تو آج اس کو سے لینا تھا اس میں اللہ اسپیشل سے سو باہر کر تو اللہ کے پاری میں بات کی اقوا بوسی بولنے وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته تابعين لهم بإحسان إلى يوم الدين سلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته